الذي نتشرف بدعوته إلى قول المخدرة وما هو إلا الدكتور عبد الرزاق عبد المجيد الارو الذي نسال الله له التوفيق وتطور في لقاء المخدرات ليعم الفائدة المسلمين لا في نيجيريا بس فحسب بل في كل أنعام العالم نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فن وباوة أترى عليكم إكي أتيانوري قبا النبوة محمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé annabuwa muhammad àtàwọn sọ̀hábí annabuwa muhammad <clears throat> sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá annabi náà tí ó fi dìjọ́ gbẹ̀ndì alkiyama olùwàmásá aka ẹni kọ̀ọ̀kan wa náà kúndùn wa o amin lẹ́yìn náà mo kí ọmọ ya mi ọmọ ya gbogbo wa náà tí ó pè wá tí a sì wá dá lóhun lónìí alfa sa'ad mala abdulgani bóòlẹ̀ pé bóòlẹ̀ pà aláfààlẹ̀ kan kẹ́yìndé kìí sí wọ̀ kéyàn jẹ́ sáádù kátúmọ̀ pé ní kẹ́yìndé náà aláàdà tí ọba ti takó sẹ̀ríà kò burú àbí mú tó mọ̀kẹ́ jẹ́ lọ́wọ́ yìí ìtumọ̀ kẹ́yìndé ní ilẹ̀ Yorùbá ni pé ìbejì òun ni wọ́n wá bí síkejì àbí yíwọ̀n òsè nkankan alfa sáàdù kẹ́yìndé sàrùmí ẹ má bínú pé ẹ lè rò pé àfáà ló kí n kí kẹ́yìn àmọ́ ǹgan wá kọ́kọ́ kí, kí torí pé òun lọ́lọ́run fi ṣe àkójọ gbogbo wa láàárọ̀ yìí kọ́lọ́nkọ́ mọ́sá tún san lẹ́sàn dáadáa yẹn náà mo wá fi títí alfa sáàdù yìí náà bẹ̀rẹ̀ látorí àwọn bàbá tí wọ́n wà lẹ́gbẹ́ ọ̀tún mi ń bí wọ́n tún dákọ̀ àwọn ìyá wa kan náà mọ̀rùpán láwọn náà ti dé nù gba àwọn tí alfa sáàdù pè pé ó wùn kí ẹwà níjókòó yìí tẹ̀sí wọ́n yí ma alkùránì wa súnnà tí ń bẹ lára àfáà sáàdù lè tẹ́ fi wá ọlọ́wọ́ sàpínlẹ̀ tí yínà o bẹ́ẹ̀ ni mo wá wí fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ̀yin náà dá alfáà lóhun gbogbo ìgbà tí ẹnìkọ̀ọ̀kan wa náà bá ń képọ̀ lọ́hun ọlọ́wọ́ ma dá wa náà lóhun nítorí pé ìfẹ́ tọ́lọ́hun ta ní sáàfáà òun ló jẹ́ ó lè pè wá ká fi dáhùn irú ìta dáhùn yìí irú súnà dáadáa tá a fa wa fi lélẹ̀ yìí kéyìn ó gbìyànjú kọ́kọ́ nǹkan kalẹ̀ ipe ibi èmi máa dé ní káwọn èèyàn náà mọ irú èyí tèmi mọ̀ yìí èyí tó bá tún yẹ wọ́n fi kún kí wọ́n máa fi kún mọ̀bẹ̀lọ́n pé gbogbo wa ti torí ojú ti ń wò ìjojú pé àwọn ọmọ kéwú náà lápọ̀ yàyìn àbí pé ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa náà ẹ má jà rò pé ń tọ́ rọrùn ní pé èmi náà lè èyí ṣe èmi lè kọ́ kíní yìí wọ́n ní kọ̀sẹ́ni tí ọmọ mọ́tò wà bí ẹni tí ń fẹnu wa ọkọ̀ gbà ẹyí báyà lájí ó yẹ kẹ́ gbà yàyìn ẹjẹ́ wọn ó gbé kọ́kọ́rọ́ lè lọ́wọ́ yọ́wà rí pé kọ̀ọ̀rọ̀rùn ẹ̀yí báyìí ọ̀yẹ̀ alájí ibẹ̀ ń gbà yìí yóò rí pé kọ̀ọ̀rọ̀rùn bẹ́ẹ̀ o ní mo fi bẹ́ lọ́n pé bọ́lọ́n ti ṣe ní rọrùn fàáfà yìí Abu Sofiya Madam Saad mo rò pé eléyìí lákọ́kọ́ àbí ṣe bẹ́ẹ̀ ni eléyìí làwọn àfáà máa pè ní bakuratil intaj àṣẹ̀ṣẹ̀ yọ ìntájúbó lápẹ́ yíò Yorùbá product inú lédè ìbò ìyẹn ni pé ìtẹ́yàn ń gbé jáde àkọ́kọ́ yọ rẹ̀ òun láàfà gbé fún wa ní láàárọ̀ yìí ọlọ́run níjọ mọ́ lórí eléyìí gbogbo dáadáa tí yàn máa wá rí nírú kó sí gbìyànjú báyìí ọlọ́run ní fi dùn yín láyé àti lálkìyàmá mo kí gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu gẹ́gẹ́ bí mala abdulgani ti wí wípé nǹkan méjì ni alfa sáàdù ní kí n se méjèèjì náà ní se but with amendment nǹkan ẹ̀yìn tún bí kan se ń bẹ́ẹ̀ Eh, ẹ dákọ review ẹ sì dákọ lecture bí a bá wà ní rùjókòó báyìí ká lecture ọ̀dà nígbè pé tíra ni a fẹ́ gbé jáde sáyé ká review rẹ̀ náà ọ̀dà àmẹ́mi ò ní ṣe review lónìí ọmọ ẹ̀yà review ni ni mo fẹ́ ṣe pẹ̀lú lecture kínkíní òun ni tá a máa ń pè ní mo fẹ́ introduce tírà yìí to the general public uqaddimu al-kitab lil-jumhur lórí agbọ́dọ̀ tún máa ṣe gbogbo ọyá àyẹ́ ṣe oúnjẹ ẹran méjì lẹ́ẹ̀kan èyí tẹ́mi ó ṣe ni pé ń ṣe taqdimu tírà yìí inṣá allahu ta'ala bọ́lọ̀mbá ti ní kí àsìkò gbà wa ma gbogbo ẹni tí ọba gbọ́ tí ó fi wá ma kí làfá kọ síbẹ̀ àmẹ́rí rìvíù òun náà lè ní tẹ̀kìdímù ná àmọ́ yóò nírú èjì mọ́lá wọ́n fẹ́ ma fà wá lọ́hun a ma wá pé eléyìí ni ó kún eléyìí ni eléyìí ni òkun eléyìí ni ṣẹ́rí gbogbo eléyìí hùn àfáà sáàdù náà jẹ́lẹ̀rí pé èyí hùn ti wáyé láàrin èmi àti àlfáà sáàdù yóò sì tún ma continue insha Allahu ta'ala àmọ́ ìwọ̀n rú àwa tó lábòlì ẹlmẹ̀ta jókòó ń bí lónìí kìí ṣe pé yíò lọ́yẹ̀ ká fi gbàsìkò ara wa bọ́yẹ̀ pé tí mo rí pé yóò wúlò ní pé an uqaddima al-kitaba lil-jumhur wíwà mi ní àárọ̀ yìí ibẹ̀ náà máa ti bẹ̀rẹ̀ ẹnu ọba àti lẹ́kṣọ̀ ni àti tẹ̀kídìmù ni tí ò ní gbà wá lásìkò púpọ̀ ya'lamillah pé ó wù mí kí n wá ni zurufu mi ò gbà kí n wá bí láàárọ̀ yìí but kìí ṣe pé nítorí kí mo rí ojú alfa saad huwa minal qalilin nínú àwọn tí èmi ma ń wò ọlọ́run ọba nìkan lọ́mọ kọ̀kọ̀ lọ́mọ gbangba wípé lahul ikhlas fi ma ya'mal àfáà náà ìrò pé mo sọ fún báyìí rí but yóò rí àkótó pè mí sí nkankan àbí pé òun fẹ́ rí mi fún nkankan tí ní dá lóhùn wíwá tí mo wá láàárọ̀ yìí wallahi dhurufu mi ò gba kí n wá but mo ní máa máa yákun pẹ̀lú ògbó ọlọ́run máa gbìyànjú kí kí n wá ń bí láàárọ̀ yìí láti ṣe tàkìlù tí n máa ń pọ́nlé lára fa àfa sáàdù sàrùmí marra dhuruf wa ana a'rifuha tí è bá ṣe pé àtìgbà ń làáfà àti ní kọ́dèrò lọ́dọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ ni a ma sọ̀rọ̀ ẹnu kọ́dà a ma kéwú kọ́dà lè ma kọ́yàn àmọ́ngbà tí ọ bá kan èèyàn náà tó ń náà lò ó ní ọ dàbí ọ̀rọ̀ ẹni tí mo ní ń fẹ́ nú wa mọ́tò bọ̀tínú tí mo rí lára àfáà ni pé nínú àwọn màwá kẹrù tẹ́yìn ó ti wo pé bọ́yá yóò lò bọ́yá kò ní lò wà láyọ̀ ọlọ́mọdó ìsọ ilé ìfàfà náà fúnra rẹ̀ rí alam wà lè yá alam ìjẹmí ẹ̀ gbára tó gbé mi wá bí láàrọ̀ inú kí n fi ṣe tẹ̀rgíbù gbogbo wa náà àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àtẹnìkọ̀ọ̀kan wa náà ṣe rí ìmá kéwú ọyàtọ̀ fún máa wé alhamdulillah bí n tí ẹ̀má tí ó ń kálukú mọ́mọ́má láàbdọ̀gá ní pé olójú méjì làwọn yàtọ̀ fún ti manáfikì àbí iná wọn fi ń pé àfọ́ kọ̀mpíà kọ̀ kọ̀ntrásì ìmá kéwú wà láàrẹ yàtọ̀ fún máa wé ẹni ọlọ́run bá wá ní ó ní challenge àti kó méjèèjì pọ̀ tí ọ bá rọra ọ̀kan ọ̀fẹ́ ma ń tọ́ jẹ́ bí ṣàṣọ́ ìṣù ọ̀kan yọ́ fẹ́ ma borí àbíkún ọjọ́ ma fa pé ṣàṣọ́ ìṣù ti kéwú yọ́ fẹ́ bo tìwé ṣàṣọ́ ìṣù tìwé yọ́ fẹ́ bo kéwú inú ṣàṣọ́ ìṣù kéwú òun ni pé bẹ́yàn bá ti ń kéwú tó ní ọmọ ní tẹ̀ríba sí wàláàkùsù sọ̀hẹ́ bẹ́yàn bá ṣe ń kàwé tó láwọn tó gbéwé kalẹ̀ ni wọ́n retí kí ìjú èjìká rẹ̀ ọmọ kọmọ pọ̀ sí ìpariwo rẹ̀ kọmọ pọ̀ sí si ìpóhun jẹ́ nǹkan kọmọ̀ pọ̀ sí kọ́dà bí ọba ma pariwo tó wọ́n sì tún ma blémọ̀ ẹ̀ pé àti ah, ìmọ̀ rí àìmọ̀ <laughs> rọ́wọ́ ti ẹ̀ òun ló jẹ́ jẹ́ pé al-ikhlas inú kàsọ isu kéwù ni kéyìn ó kéwù nítorí tọ́lọ́un ní ń gbí bàbá kí àníyàn rẹ̀ kọjẹ́ pé nítorí tọ́lọ́un ló fi kéwù kásì máa rí níbi ọ̀rọ̀ rẹ̀ ìwà rẹ̀ ìṣesí rẹ̀ bí sọ́rọ̀fẹ́ nọ́bọ̀rì kí làwọn èèyàn wí kọrí pé in tó ń se o lẹ́láì ẹ̀dàkùn gbogbo ẹni tí kọ̀sẹ́n tó lè ṣe dìáhù kóhun ní ìfìláàsù yányán àmẹ́dàkùn ẹjá mẹ́jára wa lógún rẹ̀ gbogbo gbà ẹjá mẹ́jára wa lógún rẹ̀ gbogbo gbà èmi máa ń sọ kíníkà fún àwọn èèyàn bí ti rọrọ̀ báyìí bá ti wá pé alhamdulillah akhi sheikh Komarudin ló jòkó ti mí yìí àwọn náà ti di ẹ̀yìn náà ti di khiriju Saudi àtijọ́ kéwú ní Saudi kìí ṣe pé nítorí pé mi fọ́ọ̀lù sí pé mo kéwú Saudi bọ̀tí kankan bẹ tí èmi personally tí mo gain tọ́fẹ̀ẹ́ ju kéwú tí mo ké lọ ní Saudi òun ni pé bí ìgbà téèyàn ń rọ̀yàn lágbo àbí téèyàn ń rọ̀yàn lómi ní kí n wí tí ọ̀gbọ́dọ̀ má mú jojúmọ́ òun ni wọ́n máa rọ̀yìn ní ikhlas gbogbo gbogbo bí bẹ́ẹ̀ bá lọ nàṣáàtù ọ̀rọ̀ ikhlas ni bí ẹbá kọ́nà bẹ́ẹ̀ bá ṣe rí ábọ̀ lérí fídì ọ̀rọ̀ ikhlas náà wọ́n máa sọ fún yín gbogbo bá kéwú ká sọ̀tá ní jámẹ́ ìsìlámí àtẹ́mì ti kéwú mo bẹ́ẹ̀ náà ni ó rí láwọn jàmí àti ní òun ni mo fi sọ fẹ́nìkan jọ kan pé ǹjẹ́ wọ́n rí àáfàá Saudi kan kó pe rẹ̀ láàfáà rí kó pe àwa àáfàá ti sọ báyìí léyìí tẹ́mi máa gbọ́ lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ wa bíi pé àti ṣèpàdé àwa àáfàá àbí ẹ pé àwa àáfàá sí i tíyàn bá bí ẹni ọ jẹ́ àgbà àfáàn Saudi lónìí samahatul mufti al-sheikh abdulaziz al-sheikh rahimahullah ah, hafidhahullah tẹ́ bá bí wọ́n lónìí pé kí lẹ́bí describe ara yín mú àṣọ́ yín pé tí bàbá wí ní pé bá ní wọ́n kọ kalẹ̀ pé kí ní talibul ilm tí bàbá ọkọ̀ ní hakadha kana ibn baz al'allama ibn baz rahimahullah al'allama ibn uthaymin rahimahullah àwọn tí mo kà á nìna bẹ́ẹ̀ ti mọ̀ wọ́n tẹ́ ti gbọ́n pa wọn báwọn náà ti rínú àfà ni wọ́n àmọ́ wọn ò ní wọn ò ní kọ́dà wọn ò ní fẹ́ káwọn èèyàn ọmọ pẹ̀ àwọn ní àfà àwọn ọ̀tí ẹ̀wà ní yanu pera wọn rí pé àfà làwọn nítorí irú tréní tí wọ́n ní ẹ̀rákùn ẹjẹ́ káwa náà ìkìláàsù ní jẹ́bẹ̀ o kíyàn ó kéwú nítorí tọ́lọ́run sẹ́rí gbogbo tí ọlọ́run bá kọ mọ́yàn pé yọ bá yàn nínú tayé yìí wàláhì yọ dọwọ́ rẹ̀ èyàn kéwú kò kéwú ọkọsẹ́ ọkàwé só ti wà nù kádàrá ti ẹ pé ọkọ̀rú lé báyìí ọ̀rà mọ́tò báyìí kí làwọn èèyàn tó ń lé kí ọ́fẹ́ yàwó báyìí annan nafsa hatta tastawfi rizqaha hadithun qudsi annabuwa muhammad sallallahu alaihi wasallam ló wí bẹ́ẹ̀ pé ẹnikun ò ní kúrò láyé yìí tí ó fi náà tán istifáwù ní kí nǹkan tán yányán yóò náà rìsìkì tí ẹ̀ tán hatta tastawfiya rizqaha fa ajmilu fi talab ànábì ní bẹ́ẹ̀ bá wá wá sí o ajmilu ẹ̀wà dáadáa o àbí bàbá ní ká tú lókálẹ̀ ẹ̀fọ́mọlú àbí wá o gbogbo tí yẹn ọba wá òun ni pé gbogbo àwọn alfáàta wí wàláyà àwọ̀ bá ó sì lára wọn àbí wọ́n gbé ayé tí ọba mi ò lè gbé nílùú mi àmọ́ kìí ṣe yíò ní gáràbù wọn gbà wọn kéwì wọn ò torí yíò kéwù bọ̀tí ń gbà tí ọlọ́run tó fẹ́ sàánú wọn ó sínà ṣe àmìnà wọn ò sì torí ẹ̀ kí wọ́n harama ma ahallahullah nọ́kítọ̀ mi túnú méjèèjì jọ rìn ní ọ̀kan làwá kan ma rò pé ó nípa ní èkejì náà bẹ́ẹ̀ náà ni kí ni nǹkan méjèèjì tahlilu ma harramahullah wa tahrimu ma ahallahullah èyàn gbọ́dọ̀ sí ń tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ ọ̀gbọ́dọ̀ sí léwọ̀ gẹ́gẹ́ bí o ti gbọdọ̀ ṣe tí olúwa ṣe léèwọ̀ kò gbọdọ̀ kíni kò gbọdọ̀ lẹ́tọ̀ Sheikhuna al-Allamah Ibn Baz rahimahullah kí n fi sami wọ́n bi bàbá ní wọ́n ṣe interview kan fún wọn nínú àwọn interview díẹ̀ tí mo mọ̀ pé wọ́n ṣe fún bàbá láwọn oníròyìn tí wọ́n sá máa dààmú subhanallah ẹjẹ́ tún torí àwa tó lábùlé ilmi bá sọ̀rọ̀ o inú àpẹẹrẹ tèmi rí tí ó kọjá jòjì sí mi ngbà mo débì ní pé àfáàsí lè máa lọ bá wọn onírédíò àbò ní tẹlifíṣàn pé ẹ má pè àwa náà ẹ má ẹ má pè àwa náà àwọn bàbá wọn yìí àwọn ròyìn máa lé àwọn kí <laughs> àwọn rédíò máa lé wọn kí lé lè ajílẹ̀ ikhlas torí nǹkan kan tá à ń wí náà ni torí tọlọ́n làwọn fi kéwù àwọn ò bẹ́ẹ̀ bá dé bàbá bó ń bá sin kankan tá à ń wí nísìnyí bẹ́ẹ̀ bá dé wájú wọn gbà mí gbogbo àwọn tẹ́ bá tí wọ́n mọ kéwù lè má ju mẹ́wàá lọ àwọn ò sì kàákún ẹlòmíì bí ọgọ́rùn-ún bá wá lónìí tí wọ́n dí sí fifty lọ́la yóò fẹ́ lè pé wọ́n máa lọ bí àwọn fifty tí ọ̀ wá pé èsì tá a rí yín èsì tá a rí yín àbí irú wá sí tá a lánàá ni ọ̀ọ́ ní ọ̀tẹ́ yín lọ́rùn ní kó dírẹ́sì ẹ̀ ní wíhùn àwọn bàbá wọn yóò rí bẹ́ẹ̀ wọ́n hún kó dùn ọ̀tún lánàá àmọ́ kò sí nǹkan kan tí ó jẹ́ káwọn orí bá wọn ní assessment tèmi o ní ojú ìwòye tèmi ju pé akhlasul amala lillah ìkìláàsùn yẹn ọlọ́run ní kí wọ́n ti rọ wọn bí àgbo bí omi láti kéke kọ́dà yín máa ju ìrọ̀yán kéwú lọ gbogbo obi tẹ́ bá ṣe pé kéwútẹ́ ń ké yìí kọ̀ sáǹfà níbẹ̀ o bẹ́ẹ̀ bá ti ní kíláàsì o ìtẹ́ǹsẹ̀ yìí kò wúlò kankan o bẹ́ẹ̀ bá ti ṣe ń torí tọ́lọ́run o wà láyìn tí wọ́n mọ̀ wí ọ̀gá tí ọkọ̀ wa náwó o wí èyí tí ọkọ̀ wa ń bà lága o wí káti ẹ̀wà sọ̀gá tàwíìdù ká tó sọ̀gá fíkíwù ọ̀lá inú àǹfààní ńláńlá tèmèsè òun lélẹ́yìn ó sì wù mí kí n sọ nígbà tó pé àkójọ àwa talabatul ilmi ni mo sì rí lára àfá tó pè wá lónìí wala uzakihi ala Allah ẹ̀dàkùn kọ́lọ̀ nǹkan mẹ́sà sheikh ọ̀rọ̀ interview mo ti fẹ́ mẹ́nu kó mẹ́ wọ́n wá bí sheikh oní sheikh bin baz àwọn oníròyìn ẹ̀mọ̀ páwọn ó ti ń ètà làwọn wà ìwé oríṣiríṣi àwọn ìbéèrè kandukandu wọ́n á bí bàbá pé ah ọtọ́nu mélòó tẹ́ ti ń ṣe fátíwá báyìí ọtọ́dún mélòó tẹ́ ti ń ṣe fatiwa báyìí bàbá láwọn ọmọ <laughs> èyí tí ẹlòmí ó ti kọ déètì kalẹ̀ pé déètì jọ tí mo bẹ̀rẹ̀ kíní ní torí jọ tí wọ́n bá bí mi àwọn bàbá yóò tí ẹ̀ wọ́n tí ẹ̀ rántí pé wọ́lá mìíràn <laughs> àwọn ọmọ ah, ọ̀dà ìbéèrè kejì ni pé fatiwa wulẹ̀ ṣe tó jinlẹ̀ jùrí يعني نفتي حسب ما يأتينا ما تأتينا من الأسئلة báyìí yẹn bá ti ń bi wá náà là ń dáhùn báyìí yẹn bá ti ń bi wá náà ni àwa lónìí yóò ti kọ́ kalẹ̀ gbogbo yìí ń túmọ̀ pé kéèyàn ò fura bí yẹn bá ti ń rinrú àwọn ọ̀nà báwọn ìkìláàsù tí ń ti ń jẹ́pá níyàn nǹkan míì ní wọ̀n nǹkan fún Sheikh Ibn Uthaymin rahimahullah kéèsè wọ̀ ìjọba tó bá mọ́ tí ń ṣe irú ìjọba Saudi ya ẹ̀yìn àfá iṣẹ́ tẹ̀ ń ṣe ju tàwọ olóṣèlú gan lọ ẹjá mọ́ fẹ́yìn náà lówó owó tó tówó wọ́n ń fáwọn bàbá wọn ìlówó tó tówó àṣẹ gbogbo mẹ́rin tí ń fún bàbá bí nóòtè mẹ́rin lówó tí wọ́n sì wá àwọn ọmọ tí wọ́n mọ́ lọ ṣe ṣètìmọ́rù rẹ̀ wọ́n mọ́ invest rẹ̀ wọ́n ní bàbá wá sí àwọn shops ní ṣọ́ọ̀pù halali ọ̀dọ̀ wa ń bí i bí a ti dá gbogbo ẹ̀pọ̀ bá fà kan bá sí ṣọ́ọ̀pù nísìnyí ọ̀daràn àfà súnà náà ń tún ralẹ̀ ó tún kọ́ ó sí ṣọ́ọ̀pù kìí sí wọ̀ àwọn ní hádàfù bàbá sì ń gbowó yìí wọ́n sì ń se sètìmọ́rù rẹ̀ ń gbò díjọ́ kan ni wọ́n bá kọ lẹ́tà pé alhamdulillah ẹ stọ́ọ̀pù sálárì àwọn ẹ ṣe gíní ẹ stọ́ọ̀pù sálárì àwọn kí ló dé wọ́n nígbà táwọn ń gbà tẹ́lẹ̀ náà àwọn ọ̀fẹ́ jẹjẹkújẹ ni nígbà tí ó sì sí nǹkan mi táwọn òṣìṣẹ́ mi àwọn olóko àwọn òní <laughs> odò kan táwọn lẹ́yìn káwọn fáwọn èèyàn kéwú káwọn òṣè kútúbà yìí náà àmọ́ gbogbo owó yìí àwọn ti fi lọ́lẹ̀ sáwọn ibì kan tí ń ti ń mú tó tó àwọn jẹ kọ́dà tí ń sẹ́kú ń ti ń wọlé torí náà ẹ̀fọ̀wọ́ mú sálárì àwọn kìí sí séjà àwọn ẹlòmíì táwọn ò sì lágbára bẹ́ẹ̀ wọ́n ń gbà títí tí wọ́n fi kú ẹnìkan ní búra wọn náà àwọn àfa wọ̀nyí torí pé akhlasul amala lillah kọ́lọ́n kọ́ mọ́sá àròzákò èmi àtẹ̀yìn náà nírú ikhlasu bẹ́ẹ̀ apá àwọn bàbá ni wọ́n o àwọn náà ò pera wọn màláìkà lójú ayé wọn wàláì wọn a máa tún wora wọn wọ ẹni tí ò pé ń ẹni tí ó lẹ́sẹ̀ ń ẹni tí àwọn èsè tẹ́sìkì ara wọn àwa náà sì pé wọ́n mọ́yányán àmọ́ wọ́n fa àwọn examples lélẹ̀ fún wa púpọ̀ tọ́lọ̀mbá ní kíyàn ó lè mú méjì mẹ́ta mẹ́rin jù bẹ́ẹ̀ lọ́mbẹ́ yóò ṣe láǹfààní púpọ̀ kamawulẹ̀ máa sẹ̀sẹ̀ dákọrọ àwọn ibn taimiyya ni àgbékọ́bla ibn taimiyya al'imam ahmad bin hanbal tí wọ́n ti ẹ̀tún jù tàwọn bàbá tàn wí lọ àmọ́ta bá máa wọn bàbá tó wé pé bí ogún ọdún sẹ́yìn bí ọgbọ̀n ọdún sẹ́yìn náà ni wọ́n sẹ̀mí kò ní já mọ́ wò ń wo pé à síwá ayé ibùn tẹ́mí àlàwà ń gbé nísìn ni a rí pé tí àwọn bàbá ibùn báàsì bàbá ibùn tẹ́mí ni bá bí ṣẹ́kù náà ṣẹ́kù mamadu nasiruddin al-albani rahimahullah nígbàtí bàbá padà tọ́lọ̀n padà wá ní kí arísìkí tó tó wọn ńgbà gbogbo gbàtẹ́rí tí wọ́n ń ṣe tààlífò sílísílá sọ̀híyà sílísílá nkankan ni wọ́n ń ṣiṣẹ́ wọn kọ́dẹ̀ nìkan ṣe hìkáyà fún mípa ago nìkan kí wọ́n gbọ́jọ́ tó ń kọ́kọ́ mọ̀ wọn ní Madina wọ́n sí bọ́nẹ̀tì ọkọ̀ sókè báyìí wọ́n tún mọ́tò wọn ṣe lọ́wọ́ ni ọlákọ̀ọ́kọ́ ọjọ́ ọlọ́run rí wọn nílé Sheikhuna Sheikh Umar Fallata rahimahullah wọn wá kí bàbá Umar nígbà wọn fi okay akhlasul amala lillah gbogbo ntọ́lọ̀n wa kọ fáwọn bàbá wọn yìí kọ́dà tọ́kọjá táwọn náà rán kan lórí tayé yìí ó sì bá wọn wọn tó kò láyé ẹlákùn ẹjẹ́ káwà náà ọmọ rántí eléyìn òun ntọ́ bá jẹ́ halali èyàn gbọ́dọ̀ sí tahrimu rẹ̀ o gẹ́gẹ́ bí yóò sì gbọ́dọ̀ pé haramu ọlọ́run ní kíni ní halali àmọ́ ronú tá nẹ́bí sọ̀sọ́lọ́run wípé fa ajmilu fi talab fa ajmilu fi talab ẹ̀sá wa ẹwà lọ́nà tó dáa lẹ́yìn ọ̀rọ̀ ikhlas nínú tí mo fẹ́ introduce tíra yìí fún jama gbogbo tó kù tí ń wí nísìnú tíra àfá sáàdù ní ti ma mú inṣá allahu ta'ala mọ̀kàlí máa wà rántí péjì mi àmọ́ mọ́ rántí pàfá sáàdù kó ti alfa badiruddin ibn jama'a badiruddin ibn jama'a òun ló ṣe tíra ta ń pè ní tadhkiratu sami'i wal mutakallimi fi adabil alimi wal muta'allim badiruddin ibn jama'a inú àwọn tíra ta wà ké ńgbàta wà jami'a islamiyya ni tadhkiratu sami'i wal muta'allim tàbá ké fíkíwù ta ké tàwíhìdì ta kádìsì tán wọ́n láwọn tíra kan pé ní bó lè yàn sí lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tẹ́rìbíyà ẹ̀kọ́ ádàbù kún gbogbo èyí tẹ́lẹ̀ ń yìí nínú tíra ta ké ní tadhkiratu sami'i walmutakallim fi adabil alimi walmutaallim kí ni túmọ̀ rẹ̀ ìran ẹni tí ń sọ̀rọ̀ àtẹni tí àsámi ìwàlùm àtẹni tí ń gbọ́ àtẹni tí ń wí kí lọ fẹ́ràn wa létí rẹ̀ fi adabil alimi wọlùmọ̀tà alìm àwọn ládàbí àwọn ẹ̀kọ́ wo ló yẹ kí àtẹni ó ti nímọ̀ àtẹni tí ń sẹ̀sẹ̀ ń wá ìmà tíra tí wọ́n bá kọ̀rọ̀rọ̀ pé yàn ọmọ kéńjámí àsìlàmíyà ó kò ń tíra bídíà o nínú manáru súnnà ni aljami atul islamiyya bil madina til munawwara alfa Badr badruddin ibn jama'a malam sa'adu na kó tí wọn nù tíra وني العلم ثلاثة أشبار العلم ثلاثة أشبار من دخل في الشبر الأول تكبر ومن دخل في الشبر الثاني تواضع ومن دخل في الشبر الثالث علم أنه لم يعلم alfa badruddin ibn jama'a ni al'ilmu in ti ń jẹ ma thalathatu ashbar bàbá ní àwọn kò ju inchisi mẹ́ta péré lọ ṣíbùrù ṣíbùrù ṣíbùrù mẹ́ta kàfi wé man dakhala fi ṣíbùrù al'awwal ẹni ọ bá ṣe pé ẹnu ṣíbùrù alákọ̀ọ́kọ́ ló kéwúdé tó fi lóhun náà dáàfá takabbara yọjọ rẹ̀ man dákàlà fi ṣíbìrì awwal takabbara gbogbo ẹni ọba pé ẹnu ṣíbìrì alákọ̀ọ́kọ́ ló kéde tó fi láwa náà àti tó tán afá àbádẹ́rùdín ibn jama'a ní takabbara ẹ̀rí gbèraga lọ́rọ̀ ẹ̀ irú amfila báyìí láwùjọ wa ẹnìkan kó tí ẹnìkan fún mi ní ìfẹ́ ń jò níyìn níbi ìjẹrin àbí nǹkan mọ́ wà nífẹ̀ẹ́ ó ní ẹnìkan òun ọ̀mà tẹ́lẹ̀ pọ̀tà kọ́kọ́ lẹ́kṣọ́ rẹ̀ tó wọn kọ́ gbọ́ tó wọn ọ̀tí ẹ̀ fi wá mọ kí ní wímọ́ lẹ́yìn ìgbà àwọn èèyàn wọn padà ń kó tún wíbọ́ tún wíbá yìí ó ní tó léwu kó ń bẹ̀ ni pé àkọ́kọ́ lẹ́kṣọ́ rẹ̀ tó wọn gbọ́ ni pé ẹ ṣe rí ibnu báàsì yẹn ṣe rí ibnu fèmé nìyẹn ọ̀rọ̀ ni eléyìí ọ̀sọ́ yàn mo níbẹ̀ náà ni ó ti sọ àwọn kan nù no. man dakhala fi ṣíbìrì awwal takabbara bẹ́yàn bá dó lórí ṣíbìrì alákọ̀ọ́kọ́ ìgbéraga ni wa man dakhala fi ṣíbìrì thani tawadu'a alimam badruddin ibn jama'a ni bẹ́yàn bá wá rọ́jú tó débi ṣíbìrì ẹlẹ́ẹ̀kejì tawadu'a yọ wà ní tẹríba wa man dakhala fi ṣíbìrì thalithi alima annahu lam ya'lam ẹni ọba ti ẹ̀ wá dé síbúrò ẹlẹ́ẹ̀kẹta yọ́ wà mọ̀ pé ìntó ẹ̀kìntú ni Yorùbá tí ó yẹ ìntó kàn lẹ́yìn ẹ̀fà ojú gíní ojú èje lọ alima annahu lam ya'lam bí àà àsá àti ìdébì kan ó ní gbogbo àwọn àfáà tí mo wílẹ̀ kan mo rò pé làwọn ti rí ni wèé fi pẹ̀ra wọn láàfáà bẹ̀bá tún bí wọn náà láwọn bàbá bá sì fi kó láyé náà tọ́líbẹ̀ ìlúmínà wọn pèrà àwọn sí wà mẹ́rẹ́ ni àwọn sí wà mẹ́rẹ́ ni rahimahumullahu jami'a ẹ̀dàkùn náà fà ní tààkà nínú tíra alfa sáàdù sàrùmí ohun lele yùn kí n tún mú bí méjì wá kí n tó gbé microphone fún àwọn elétò fẹ́tò tọba tún kan ní page 61 tíra ti ń bẹ lọ́wọ́ mi yìí tí gbogbo wa náà padà láǹfà ní àfáà ní faslun fi sọ́bìrì fi tọ́labìlì ilmi faslun fi sọ́bìrì fi tọ́labìlì ilmi ọlọ́nkọmọ́sá àsán àfáà lẹ́sàn dáadáa ọ̀rọ̀ lórí kéyàn ó ní sùúrù bàbá fẹ́ kéwú kéyàn ó ní sùúrù bàbá fẹ́ ṣe kíní bàbá fẹ́ kéwú ṣe rí ara àdánwò tí mo ní ó dé látàrí pé bí àtẹ́mẹ pẹ̀lú rẹ̀ ta ti bára wa tó ṣe pé àti kíwàtí wé ní wọ́n jọ mú jàkadì èmi ní jù ọ lọ ìwọ ló jù mí lọ ara àwọn ewu tí ń bẹ́ẹ̀bẹ̀ nígbà àwọn àìdíàsì kan ti wọnú kéwú tó ṣe pé wé lónìí ẹ máa wo ibi tí iléèwé táwọn èèyàn ń kánjú dé nísìn wọ́n fẹ́ lè mọ́mọ́ ọdún méjì lọ iléèwé bọ́bá ìsì wà ń bẹ̀ bọ́dún mẹ́rin ó tún sáré mọ́ pé ìtọ́ka òun náà tó kọmọ lọ secondary gbogbo ẹni tó bá wá jẹ́ lecturer ní higher institution bọ́yá college of education ni bọ́yá polytechnics ni bọ́yá university ni yóò lè win tí mo fẹ́ wí ẹ wá rí pé àwọn ọmọ wọ̀nyí wọn ò tí nínú gbújù wọn è jiná e wọn èsẹ́ kíni wọn èjìná torí pé àwọn tó gbé ẹ̀kọ́ kalẹ̀ kọ́dàbó ipá àwọn tí è ṣe mùsùlùmí náà ni àwọn ní àádáfù ni wọ́n fi ní ẹ̀kọ́ lọ́dún mélòó ń bí bẹ́bá lọ́dún mélòó ń bí kìí ṣe pé mo ti mọ̀ nìkan àwọn fẹ́ wo kí ni ní dójú akílíyàn náà láká ìgbọ́dọ̀ ti dé lẹ́vù báyìí ọmọ tó bá ti kánjú púpọ̀ kódò lè gbé ìbò àmọ́sẹ̀ rí àwọn kankan ń bẹ tó bá ti ń di pé rò pọ̀ báyìí ṣe báyìí ronú lọ báyìí yóò di wàhálà fún mo rò parẹ́ kún tọ́ba lọ́nba ní káwọn ẹlẹ́kọ̀ọ́ nàìjíríà àwọn tí mójú tètè ẹ̀kọ́ wa tí wọ́n bá lè ronú sí gbogbo ẹ̀kọ́ ń jájò rẹ̀yìn kankan eléyìí jẹ́ a principal factor ń bẹ tí ń fà because àwọn èèbó tí ó gbé wa malam kọmọrùdín dòní tí ń bá yín sọ̀rọ̀ yìí nílùú ọba ń lò èbó bọ́mọ ọba pé yí ọdún tó yẹ kó pé wọn ní gbà léèwé iná ni tí ọba pé six years nílùú ọba kò sí ń tọ́ ọfẹ́ ìgbò ló ti ń bọ̀ bẹ́bá sì wá ní ẹbí ti lọ bá tàwọn kẹfẹ́ rínú ní maka ní madina náà bẹ́yàn bọ́mọ̀ bá pọ́dún mẹ́fà nìna kò sí lè wẹ́tọ̀ kò sí tọ́gbọ́ kọjọ́ bí ti yàyín tó ń kálukú kan gbáyàn private ọgbọ́dọ̀ gbáyàn tíjọba ò lè gbà ní saudi àbí torígbàwọ̀ àwa náà òfin ń bẹ ní public school ní sinna àmọ́ngbà tó ń kálukú ti sí private jẹ́ kẹrin ọba gbà mẹ́wọ́n gbáyàn yìí àti àwọn ìbóta ní àwọn ni wọ́n kọ wa àtàwátá tún wà wò kọ́ sí pé àwọn ọ̀gá ti wà ní nínú ìsìláàmù àwọn sì ń lo ta wí àmì ẹ̀rọ́dọ̀ wá ń bí yìí gbogbo corruption gbogbo nkankan tí ò jí kí gbogbo olójútù ọwọ́ ilé iná bọ̀tí táwà fẹ́ lo ń bí yìí ni pé kíní tí wọ́n fẹ́ mọ kó bá kéwú náà bẹ́bá rẹ̀ ọmọ mi tọ́ bá wà ń lè kéwú nísìn òbí ọmọ béèrè pé àéṣe ah, ọdún òkè ló ní sánà kọ́dẹ̀ lómi ò tó máa sọ̀rọ̀ sánà àbí pẹ́pẹ́ kí lọ́lọ́ wà mo ti róbí kan tí ń sọ bẹ́ẹ̀ rí ẹmọ tí ń jẹ́ sánà ẹni tàà máa pè ní sánà èyí tó lọ làákà ìtì ẹ̀nu pé sánà àbí pẹ́pẹ́ kí lọ́lọ́ wà ti ń pẹ́jú faslun fi sọ́bìrí fi tọ́labẹ̀lẹ̀ ìlú kéwú onídi sùúrù onídi sùúrù bí àṣà ìyìn bàbá wa nílẹ̀ Yorùbá ni pé ẹ̀kọ́ gbóná ni ń fẹ́ gíní ń fẹ́ sùúrù a lè kí kéwú bẹ́ẹ̀ kìí ṣe pá bí a kan sọ̀rọ̀ àlọ́ yìí ma fi yìí ma takókò rẹ̀ máwọn ẹ̀sẹ̀lẹ̀ àtàwọn tó ń kálukú yìí náà ta lè access ta lè rí ẹ wo àwọn alfa àti mọ̀dá kọ wọ̀nyí bàbá bin báàzì ni bàbá al-Albani ni bàbá bin Uthaymin ni àtàwọn tó kù láyé nìsìn náà bàbá Salih Fawzan bàbá gbọdọ̀ yá àti sàláìsí ń jọ ní bàbá Rabi al-Madkhali bàbá Salih Suhaimi gbogbo àwọn tó kù lágbàlagbà nìsìn náà torí pé alhamdulillah bí n tiẹ̀ kéwú gbogbo wọn but most of them ni mo kéwú wọn tí mo sì mọ̀ wọn tẹ́ bá wo ń gbà míì ẹ lè fẹ́ wò pé sẹ́nu mọ̀táwọn bàbá yìí nínà nì tẹ́yìn ó tí ṣètọ́ ni ó sọ fún yẹn gbà míì àmọ́ ìmọ̀ wọn kún nódújù ákìlì wọn irú fátíwá tọ́ da irú tọ́ da tí gbogbo lójútù mọ́ nísìn gbogbo fátíwá ẹlọ́ yìn eléyìí ẹlọ́ ṣe báyẹ̀ lọ sí nkankan ẹ pọ́ìntì sọ́kànnú àwọn bàbá ìtọ́ jáde lẹ́nu rẹ̀ rí torí pé yàtọ̀ fún kéwú experience kùn bọ́ọ̀dọ̀ nádọ́rì kùn annadọ́rù ilà ma'aláti umur bàbá ní àwí báyìí mbò ní ọjà sí okùn ogbó eléyìn inú súnà nẹ́bùwa muhammad sallallahu ló sí wà kí èyàn máa ronú lọ pé a ah, sáwọn bàbá wọn làwọn tẹ̀lé ní àbá nẹ́bí jẹ́ fún ọlápẹ̀júwe kan nínú súnà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam fi ámìl Hudaybiyah àwọn kèfèrí àwọn ni wọ́n ń sàṣejù tí gbogbo wa náà máa wọ́n tún wá láwọn ṣe tán káwọn ó ṣe sólúhù káwọn ó ṣàtúnṣe ẹ̀yin mùsùlùmí ẹ́sà padà náà ní ẹ gbọ́dọ̀ wọ Mákà Mákà tí wọ́n tàbí ẹwọ́ how many kilometers lè yún rìn kó tó kan Mádínà Mákà láti Mádínà sẹ́mọ́yé kilometer hun kìí sọ̀rọ̀ Èkó sí lọrin o more than 400 kilometers níbẹ̀ láàrin maka àti madina wọ́n ti wá gbéra wọ́n ti súnmọ́ ẹ̀wà ní ọ̀sáyé ẹ̀tún padà kọ́dà náà àwọn ọmọ kéèkèé sọ̀hábé ń jọ náà ẹ̀rí pé ẹ̀jẹ́ sàbáàbù gún àwọn náà kí á ah, yà rọ̀súlọ́lọ́ alẹ́sìnà alẹ́lhaq wọ̀hún alẹ́lbátul alẹ́sìnà alẹ́lhaq wọ̀hún alẹ́lbátul ànẹ́bì ṣe kìíní ìtún fẹ́ dàrú ní kìíṣà wà láwà lójú ọ̀nà tó yí pé irọ́ làwọn ilé yìí kó kí ní ànẹ́bì ní bàlà àwàláwà lójú ọ̀nà àìwá sí kílẹ̀ wá ń wí fún wa yìí torí kílà ànẹ́bì wí fún wa jọ náà ànẹ́bì lá padà náà ni a padà sí Madina tá a ti ń bọ̀ náà nígbà wọn ó tún máa kọ sólúhù ìwé àkọọ́lẹ̀ pé ń ta panupọ̀ ní láàrin Muhammad sallallahu alaihi wasallam aliyu bin abi talibi radiyallahu anhu katibu rasuli sallallahu alaihi wasallam on la kọ̀wé anabi jona anabi la kọ̀wé tó pọ̀ inú wọn ni ali inú wọn ni muawiya gbogbo ẹni tí ń bá ń gbòrò pé èmi ń sọpọ́tì ali èmi ń sọpọ́tì muawiya ara wọn ni wí o akọ̀wé la mìíràn méjèèjì jẹ́ fà nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam ọ̀gá ti wà láà méjèèjì inú wọn ni bin thabit inú wọn uthman bin affan radiyallahu anhum ajma'in àlíyù lọ́wà ń pòsíṣàn kọkọ̀ nǹkan jọ yìí ẹ̀tún wo ẹ̀kọ́ mi nínú bọ́ọ̀dù náà táwọn àfá yìí kọ́ min sírati nàbí sọ́lọ̀ọ̀sọ́lọ̀ kìí sí páwọn náà ma fátíwà wìrìwìrì se fátíwà bọ́bá lè dàrú kọ́ dàrú àwọn náà ma se àmọ́ pẹ̀lú experience tí wọn pẹ̀lú ma wọn tó kúnra wọn yanzuruna ila ma'alatil umur ngbólélé yọ jà síta bá wí báyìí kí ni maslaha ti ń bẹ̀ ń bẹ̀ àwọn ló súnwọ̀n gbogbo àwọn àfáwọn yìí àyín ilẹ̀yìn ò ní rí wọ́n ní pẹ́rẹ́gì ńlé kí làwọn máa wọ́n kí ni maslaha kí ni kí ni mafsada kí ni maslaha kí ni mafsada n ti ń jẹ́ sẹ̀rí ànù gbogbo bí tí maslaha bá ti pọ̀ àáfojú tẹ́m̀bẹ̀lú mafsada rẹ̀ bismillah àmọ́ bí tí mafsada àti maslaha bá ti se déédé àbí mafsada ti ẹ̀wá sí kíní ọwájú maslaha lọ kọ̀sáàfà kan tó rinlẹ̀ nù ìmọ̀ alkitabi wa súnà tí ó wà pé ẹmọ́ dáhùn kọ́dà bí mọ́ sádà ń bẹ́m̀bẹ́ bó ló sì fẹ́ wí yọ́tàkọ̀ alkùránì ni wala tasubbu kí láyà ní fọ́yẹ̀ súbù lọ́ha adúwán bẹ̀gẹ́rì ilmin ẹ̀rù muqarana bayna al-mafasidi wal-masalih olúwa ní bọ́bá pé bẹ́ẹ̀ bá bú òsà wọn o in tó kù ní gbọ́n ni ẹ̀ẹ́ ẹ̀ ń bú ọlọ́run wa ọdá ọlọ́run ti yínà tí ń ń bẹ́ ń olúwa ní tí ó bá dìbáhùn kọ́dẹ̀ gbọ́dọ̀ bú òsà àwọn ìgbà náà torí mọ́fúsádà tó tóbi ní kẹ́nìkan mọ́ bú ọlọ́run bọ́bá ṣe pé ìbú òsà ní ó lè tó ìbú ọlọ́run kọ́dẹ̀ fi kíni ẹfò òsà búbú òun lẹ́ lásìkò òun náà ẹni kò pé èèyàn mọ́ bú ẹni ebú lóòsà àtàwọn tí ń sìn àmọ́ yóò kọ́ ọ̀rọ̀ nùbẹ́ ìnà mọ́fúsádàtì wàlmọ́sílà kí n fi kí sọ ti sulhu ta ń sọ àbí aliyu radiyallahu anhu wa ni haza eléyìí ni tí muhammadun rasulullah sallallahu alaihi wasallam muhammadu òjísí ọlọ́run tó panupọ̀ lé lórí pẹ̀lú àwọn ará maka ẹgbẹ́gílà àwọn ẹ̀hànà maka wí ta bá wá gbà pé rasulullah ni a ma bàjá kọ muhammad ibn abdullah tọ́ bá kọ́ àṣẹ súlùmọ́ ọ̀rẹ́dì àlì ti kọ́ ibìtí ibìtí ibìtí ibìtẹ́ rí wà nù àlì ti ṣe kí ni ò ti kọ́ kí ni wọ́n ń sọ ohun kọ parẹ́ báàlì bá pa àlì àbíwú ẹbà lágbàáyé tọ́ bá pa rọ̀súlù láì rẹ̀ pòun ọ̀gbà pa nẹ́bí jẹ́ rọ̀súlù láì mọ́ kí ni hukumu rẹ̀ káfàrọ̀bìlà aliyu náà tàwa kọfà pé wàláhi lan amuhiwa èmi ò ní parẹ́ o èmi ò ní segini èmi ò ní parẹ́ fàkọ́mà nàbí yóò sallallahu alayhi wa sallam ọ̀gá mi àtọ̀gẹ́ nìkọ̀ọ̀kan wa tó jáwọ́ kọ́sẹ̀ wa bọ̀ bá jẹ́ ogun bá sì tó owó bínú sí mẹ́ni kọ́sẹ̀ ọ́sá wà nàbí kọ́sẹ̀ sallallahu alayhi ń sọ ìṣkálù kan láàrin ìṣubú àkan tọ́gbà nù síra tí al'imamu uh, mina imatil malikiya al'imamu albaji rahimahullah ọ padà so bí tíra kan tó fi kílẹ̀ aṣubú ayi àwọn kan padà mú látara bẹ̀ pé ta ń sọ fún yípa nẹ́bí ọmọ nǹkan ká látara kí sọ yìí àwọn mí tún sọnù pé ta lọ sọ fún yín pé kíni ànẹ́bí omíyù lànẹ́bí rọ́ni kílẹ̀ rí wọ́n ni torí pé ànẹ́bí se lè ka rọ̀súlù láì tó mọ bí tá lè kọ rọ̀súlù láìsí ó sì wá parẹ́ fún rẹ̀ sí òmíyọ mọ rọ̀súlù láìka àwọn tún gbé gbági lọ́nà ẹ̀bẹ̀ ń gbá alìmáàmù ìbájí ó sì òdìdí tíra lórí ẹ̀ pé kí lọ sẹlẹ̀ ń jọ náà ànẹ́bí bí wọ́n ni sallallahu alaihi wasallam pé muhammadu da rọ̀súlù da allahi da لأنه كان أميا قرآن جاري سيقى نبي أمة قمك لحكمة هو يعلمها torí ọgbọ́n ńláńlá tọ́lọ́mà tó fi sànẹ́bì bẹ́ẹ̀ ní kúkúrú alìmọ́mù albájílá nẹ́bì sọ̀sọ́lá fún rẹ̀ lọ́wọ́ sí kíni fàmàhà ọba sí kíni in táwọn kèfèrí ní ọ parẹ́ hùn anẹ́bì sí parẹ́ àwọn kèfèrí àtàwọn ọmọ wọn padà ń kọ́ ní tí wọ́n ní àwọn ọ̀fẹ́ rí ń jọ yìí ká padà ń kọ́ lójú ayé ọ̀pọ̀lọpọ̀ wọn náà but kí ni mo fẹ́ mú bẹ̀yẹn ni pé anúbójú asọ́búrú fi tọ́lábẹ̀lẹ̀ ilmi wàlá yóò ṣe pàtàkì o òun lọ̀pọ̀lọpọ̀ wá ń gbà mí gẹ́gẹ́ bí ọ̀dọ́ ẹkú ma èjì èmi tí ń sọ̀rọ̀ náà mi lè sàgbàlagbà o ń bára mi náà wí o ẹlòmí o wí ní jẹ́kẹ́ nìkan lè máa yanu pé ibùn báàsì yẹn Ibn Uthaymeen yẹn wal iyadu billahi azza wa jalla torí mo ní kí ká máa mú examples wá fi sírọ̀tì nàbí sallallahu alaihi wasallam torí náà àdáwò tó dé ní ìsinmi pé bílẹ̀ bá ha mẹ́lò mí ìtàn yọ́ wá dáa sí rọ́ọ̀fù pé àwọn àfá kóhun ẹnìkan pé ọ̀tẹ̀ láàfá àmẹ́ni táwọn àfá yìí tẹ̀lé wọ́n náà tẹ̀lé fi dhalika orí ńláńlá ń bẹ́ẹ̀ torí náà faslun fi sabri fi talabi al-ilmi ẹ̀dàkùn ẹjá ní sùúrù orí ń bẹ̀m̀bẹ̀ púpọ̀ kí ma kó kún sùúrù kó kún experience ẹ wò lápẹjúwe nísìn nígbàtí ọ̀rọ̀ fẹ́ dojúrú tí mo wílẹ̀ kan pé gbogbo fátíwá tó da eru yìí gbogbo àwọn tó sọ under 15 gbogbo wọn under 40 under 30 gbogbo àwọn tó ṣe fátíwá tó da gbogbo nǹkan rú yìí ìjọba saudi padà wà first day ńjọ ní àwọn yàtú kìbárì lọ́làmà àti lẹ́jìnà tó dá ìmọ̀ gbogbo àwọn àfáà saudi pé ẹ̀yìn ń saudi ń gba àwọn méjì wálé àmọ́ròyìn máa kàn mí nǹka pépà saudi wípé àwọn masáìlù kan bẹ̀ ń tí ó kan gbogbo òlú torí pé fatiwa tí wọ́n kàn jókòó yàrá rẹ̀ àbínú họ́ọ̀lù kan tó ń ṣe tó ipé ní àsáàrù rẹ̀ yọ́ kan àti buyọ́ oòrùn àti buwọ́ rẹ̀ wọ́n láwọn ọmọ kéékèèké àfọ́ ọgbọ̀dọ̀ dá sí mọ́ àbí pẹ̀tọ́ bá rí bẹ́ẹ̀ àwọn náà sì lẹ́rìí ẹ̀ lépa àwọn ọ̀lẹ́rìí torí pé bí rọ̀rọ̀ yí bá ṣẹlẹ̀ láyé Umaru rọ́bí ọlọ́hu anú Umaru náà máa pé kéèkẹ̀yìn sọ abé kéèkèé yẹ́dùn ìrùláha ahàlà torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti bàjẹ́ pẹ̀lú àtẹ̀sárò wa su'u dhanni bil ulama omi ìtúnu su'u dhanni bil ulama àwọn àfáà tá mọ̀ pé àfáà súnà ni wọ́n kí ṣètò ní oṣù tó máa gbèrò bú sí wa lẹ́mi pé kọ́dẹ̀ lómi lè pé báyá wọ́n fáwọn bàbá òun lówó ni ni wọ́n fi ṣerú fátíwá báyìí ààrẹ lómi tí wọ́n máa wíyá iná pé à ìbí Saudi ti gbówó fún wọn ni sú ògbọ́n lára tí ma kó bá tọ́líbò lè mì ní pé kí àníyàn rẹ̀ ọmọ da sáwọn àfa torí pé bí àníyàn wọn ọba ti da ó lùsì confidence in them bẹ́yàn ọba ti ní confidence inú yàn mọ́ bó kémì títí kò ní jọ lójúmọ́ ẹ̀dàkùn ọlọ́run san àfá sáàdù lẹ́sàn dáadáa o nínú tí wọ́n pe àkíyèsí wa sí mo ní méjì àbí nǹkan náà ni mo sì mọ̀ ń mọ̀ láàrin láàrin ni ǹjẹ́ ń bẹnu jíra ipọ̀ o àkàn fi ń tọ́ra wa lẹ́nu wònú o kíkó wa náà gbìyànjú kọ́rakọ́ra kọ́pì kó búnyàn àhà ẹ̀yẹ̀já wòlé ìná faslun fi ta'dhi ó dọ́n tí mo wí iná alhamdulillah faslun fi ta'dhimil ilmi wa ahlihi fi ta'dhimil ilmi wa ahlihi jazakallahu khayran ọlọ́run san àfa sáájú lẹ́sàn dáadáa torípa àti bọ́rọ̀ wa débẹ̀ lónìí wípé àti ẹ̀fẹ́ mọ̀ pé a wọ́n ní ẹnìkan ló pòwe kan níjẹta wọ́n wá bá mi fọ́rọ̀ kan wá ní ẹnìkan ní àparò kan ọ̀gájú kan lọ àfẹ́yítọ́ bá ebè tó gùn náà ń kọ́ bẹ́ẹ̀ni ó ti fi náà nù gbà àbí tó bá gún eré ebè tọ́ ebè ń náà ń kọ́ nǹkan lè bè ń náà ta'dhimul ilmi wa ahlihi àti ẹ̀tí fẹ́ gbàgbé ipé nù súlù in tí ahlu súnà ta mọ̀mọ̀ àwọn àfá súnà ní pé wọ́n mọ̀ páwọn àfá tó bá jù wọn lọlé kìí ṣe pé wọ́n ń rò páwọn àfá yóò ní mistake tí wọ́n ń ṣe kálà nígbà wọ́n ṣe màásùmù ẹjẹ́ mo rí kankan tí mo ní kànú tá a fà sáàdù kọ síbi àhá ẹsẹ̀ wọn àfà sáàdù ká lọ jìnà jìnà lọ́dọ̀ àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam àfà sáàdù kọ síbi pé ìtàn yìí ṣẹlẹ̀ láàrin abdullahi ibn abbas tí gbogbo wa náà mọ̀ abdullahi ibn abbas lẹ́yìn pé sọ̀hábí ni àfà sọ̀hábí ni ẹ̀jẹ̀ ànábì tún ni sallallahu alaihi wasallam wọ́n ni záhàbà zaidun ibn thabit zaidun ibn thabit tí ó jọ ga kọ̀wé ànábì sallallahu alaihi wasallam àmọ́ zaidun ibn thabit kò sí nùran ànábì sallallahu alaihi wasallam ọmọ bo ni zaidun hmm? ọmọ bo ni zaidun hmm? min al-ansar ọmọ madina zaidu zaidu yake sọ ma maka bin le yọ jẹ min muhajiri ẹ̀kọ́ kan la nẹ́bi tó kọ́ àwọn náà nígbàtà nẹ́bi ọwọ́ anyẹ ọ̀gá akọ̀wé <laughs> ọmọ Madina ni ní kúkúrú Zaid ibn Thabit wọ́n ní katibu wahyi nabi sallallahu alaihi wasallam ọlọ́njọ́ kan liyarkaba ó fẹ́ gun ẹ̀sìn rẹ̀ ó fẹ́ gun kíni ẹ̀sìn àbí nǹkan gun rẹ̀ wawada'a rijlayhi fi rikab ibi tí wọ́n máa gbà gùn ó ti wá gbé ẹsẹ̀ rẹ̀ méjèèjì síbẹ̀ ọ̀rọ̀ tí ń kà yí bẹ ní page 44 tíra àfà sáádùn ẹ̀dàkùn ẹ̀já lọ kà fa'amsaka ibn abbasin birrika wọ́n ni ibn abbas bá sáré ọba lọ gba ibi tí sẹ́ẹ̀dù ó gbé ẹsẹ̀ lé ibi tí sẹ́ẹ̀dù ọmọ mẹ̀dínà ó gbé gíní tí ó gbẹ́sẹ̀ lé ibn abbas wá lọ mú lọ́wọ́ bí ìgbà tí èèyàn mú kílà lè fi wélò bí ìgbà tí yẹn lọ sílẹ̀kùn bẹ́lómi bá sí nísìn yọ́ gbé ọ̀rí wọ́n sọ wá di súfí ni àfi bí i pé súfí nìkan ní ma pán àfáà lé ibn abbas lọ ṣe bẹ́ẹ̀ fún tani fún zaidu wọ́n lẹ́nìkan wá dé wá ní fọ́kọ́ zaidu gan fún rẹ̀ wá ní tanaha yabna amir rasul sallallahu alaihi wasallam ah, ah. ìwọ ọmọ ọmọ àbúrò bàbá nẹ́bí sọ̀sán lọ́mọ wá sí báyìí ọmọ madina tí èsì mọ̀hájì rí ẹgbẹ́gẹ́ ní ibn abbas wí láà هكذا يفعل بالعلماء والكبراء هكذا يفعل بالعلماء والكبراء باتي سيفان وفاتا واقبانو وانو. ابن عباس لويون باتي سيفان وفا أتكني أتقبان ونو ẹ̀dàkùn láàrin yìí nọ́pùtọ̀ yìí mọ̀ fẹ́ kí ká farabalẹ̀ káàkàá kọ́dà gbéyàn bá tún kà mọ́ mọ̀ pé àhà tí mo fẹ́ wí náà nù pé inú àwọn ibi tí mo mọ̀ pa àfà sáàdù ó ti múrò àwọn ọ̀rọ̀ báyìí tíra tí mo fẹ́ dákọ̀ àfà àti kó ti rẹ̀ bí àfọ́ plagiarism ò sí mẹ́ <laughs> àfọ́ pé ìhun lérí ni ibi ó ti mú ọkọ̀ gẹ́gẹ́ bí akada jami'u bayanil ilmi wa fadlihi jami'u bayanil ilmi wa fadlihi ta ló ṣe tíra náà hmm? àìkàrọ àwọn tíra báyìí tó dáwà lálẹ̀ náà nù àfàwọn tíra tó lé tó lé tó lé <laughs> ẹ́ áàkì àfá àjẹ́ àtọ́jọ́kó jazakallahu khairan wọ́n rántí mọ́ rántí kí sọ̀kan láàrin pẹ̀lú ọjọ́ kan ó ti pẹ́ tí mo bínú sáàfà ń jọun wọ́n mú tíra kan wá bá mi ẹni tí mo respect inú àwọn àfá tí mo respect ló ṣe tíra náà àmọ́ pẹ̀lú wọn pẹ̀lú irú lájà tí wọ́n ń lò nù tíra náà mahama yakun nítorí bá fi débi pa àwa ń kọ pé wàhádà kọ̀rọ̀dọ́wì lábárakàláhù fi àbá àwùdùbìlà. mo sì kìlọ̀ fáfá ń jọ́nà òsì gbà pé má mo rú tíra ìwà ọ̀dọ̀ tèmi má alhamdulilah afa náà ló jòkó yìí afa gbà ẹni ọba ìpérò àwọn tíra báyìí ní ń ká àdánwò ni o ma ma fi lu ma fi ti rọ àwọn jamiu bayani alẹ́ ilmi wa fadli bọ́ bá ti ẹ̀ ma kàyíhun náà ọmọ wá fi rọ àwọn ilé ìṣẹ́ kíni ọmọ fi lu torí pé inú àdánwò náà tún ni pé bíyàn bá mú kíní kan on the surface ọkàn rí sàtà kan wá kà àwọn asítúrù míì wá ń bẹ tó kọ́ ẹnìkan kó tí ẹnìkan fún mi ń jó ní pé aisha sọ kíní fún ibnu umaru pé ibnu umaru ṣe pé kíní bígbà tó sọ̀rọ̀ àbùkù sí àìmẹ́yọ̀ ọ̀nà táíṣà ó ti wá sọ pé rahimallahu àbá abdurrahman ibn umaru náà ní báyí àìṣà fẹ́ criticize ibn umaru yóò wà kọ́ sọ pé gíní rahimallahu àbá abdurrahman òkèyàn torí ẹ̀dàkùn nọ́kùtọ̀ yìí tọ́lọ̀mbá ní kárí ìyànjú láàrin wa ọ̀dá o ta'zimul ilmi wa ahlihi àwọn ahlùsúnna wal jama'a min kọdími zaman wa hadithi àti ní jọun-jọun irú ìta ké fúnra wà yìí àti dòní náà ẹni ọba lọ hajji nú yẹn gbìyànjú bẹ́yàn bá lọ múra kó gbìyànjú lọ́wọ́ bí àwọn tùlábìlì ilmi ti ń se pẹ̀lú àwọn àfáà tó kú ló ní kọ́dà bí wọ́n bá ní kìláàfù pẹ̀lú wọn kọ́dà bí wọ́n bá ní kíní kọ́dà bí wọ́n bá ní nkankan tí wọ́n wí ẹrù kẹ́mi náà wí níṣe pé bàbá tó kọjíra ìmọ̀ respect wọn púpọ̀ àmọ́ tí wọ́n wí wọn ò ṣe kíni kò tẹ́mi lọ́rùn àmọ́ ìwọ̀n ò pé kí n wá mú wọn lẹ́ni àbùkù العلم الذي فيه تعظيم العلم وأهله إليهم بني page كيني page 44 mo rò pé ká dáa dó báyìí náà actually ìmọ̀ pé ń lè sọ̀rọ̀ tó báyìí gan so but alhamdulillah àti ẹni tó wí àtàwà tá a gbọ́ ọlọ́run ojú wúlò fún wa o ẹ dákun àwọn nọ́kítọ̀ tí mi mẹ́nu bá yàtọ̀ mí náà ẹ jẹ́ kí a kànú tíra yìí tíra tó wúlò ni kàtún wa ka kọ́dà díẹ̀ làfà rárá wí fún wa yìí ó dídí tíra ní ibn abdulbari ló ṣe tíra tí ń wí fún ilẹ̀ kan alhafidu ibn abdulbari òun ló ṣe jami'u bayanil ilmi wa fadli two volumes ní ibn abdulbari ṣe volume méjì lórí pé àápọn ìmọ̀lẹ́ àtàwọn tó nímọ̀ àmọ́ pọn wọn lé ni ọlá àmọ̀ ni ọlá àwọn tó nímọ̀ ni ńgbàtí a wà ní jami àjọ kan ọmọ kankan jíjọ kan ni lọ́ba kó fatihul bari ibn hajar àti sharuhu muslim nawawi ọba kanasi. Si wọ́n bá ń dì mú pé bóyá nǹkan ti rọ́lú ó ní nǹkan kan ò sẹ̀wọ́n pé òun sẹ̀sẹ̀ rí pó ní bídí àlàméjì alimamul albani rahimahullah sheikh mahmud dasuddin albani ó nínú tí uh, tulabul ilmi gbọdọ̀ mọ̀ ní pé farkun ìyàtọ̀ ń bẹ láàrin kó pèyàn ní oní bídíà àti pé tí lámà ń se yí o a bídíà ni gbogbo àfáàtà bá ti mọ̀ lálùsúnnà kọ̀ tọ́ sí ọlẹ́nu tún pè ló ń bídíà mọ́ torípé tí ń jẹ́ oníbídí ẹjẹ fún ilá pẹ̀ sọ́rọ̀ tí ò ní yé èdè lárúbáwá là ń sọ onítùmọ̀ lápẹjú enísìn mọ́ wa mọ́tò dé àyìn ni àbí ta ló tún wa mọ́tò dé àyìn ẹ́ tó gbé mọ́tò ara rẹ̀ wá ìwọ náà wa mọ́tò dé àyìn ni gbogbo wa là ń dráìvù àmọ́ sí gbogbo wa ni dráìvà ẹ́ bí wọ́n bá pè ẹni ọwa mọ́tò rẹ̀ dé àyìn ní sí pé dráìvà ẹ wá kò ní sọ díjà bí i bá ṣe driver lóòtọ́ ìyàtọ̀ ń bẹ láàrin pé lámọ́yí drive àti pé kí ni driver ni èdè ni Sheikhul Albani níjọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí ni pé àwọn kan sẹnu gbé wọ́n ní torí pé Abu Huraira ẹwò àṣẹ àwọn bàbá kéèkèé káwọn kan sẹnu gbé Abu Huraira sọ abẹ́ annabi sallallahu alaihi wasallam ọwọ́ anú Abu Huraira gbádìí ti yé pé falyutil garratahu pẹ́ni ọba níta nẹ́bí ju wípé náà àpẹẹrẹ ọmọ àlìjánná ogun àbú rírọ wa sálù aláàtì ẹ̀ ńgbà míì yọ kọjá kíni yọ kọjá bí tọ́ yẹ kó dé àwọn kan bá tún ní àbú rírà náà kọjá èmi ò lé wí o ibẹ̀ bàbá mú bàbá làlùbá nínú wọn sọ̀rọ̀ yẹn jọ ẹjọ́ kò yín jẹ́ o àbú rírọ̀ gbọ́dọ̀ tún jó ń bí díà naam níta bó rírà ṣe yìí èyí táwọn sọ̀ àmìmọ̀ èèyàn máa ma ìyàtọ̀ láàrin kìí ṣe pé èèyàn kàn ma kà jù ọ̀rọ̀ lẹ́ tí ò ní ma kí ni ma lúlù rẹ̀ ọlọ́nkọ́ mọ́sà sí àmàna èmi pẹ̀lú yí o ọ̀rọ̀ olówó yí bí pọ̀nù tíra yìí àfáà sọrú irú àwọn èèyàn ta lè kéwú lọ́dọ̀ wọn irú ẹni tẹ́yìn ò lè kéwú lọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tó lábìlẹ̀ ilmi lónìí ẹlòmí lè pé ọlọ́nkọ́ san àwọn àlfáà wa àwọn tó dájá mi àsìlámí alẹ́ kọ́dà bí yọba máa kọ́ bàlágà wọ́n wá di àkídà rẹ̀ yọba máa kọ́ kíni torí pé bí bàlágà ni ó ti máa sọ fún yín pé yádùn láì fọ́kọ̀ àìdí pé yádùn yà yín o kí ni wọ́n ń pè nù bàlágà istihara gbé istihara ni o kìí sọ ọwọ́ wímbẹ̀ wọn o ẹ̀sìn ní kọ́ bàlágà kò ti wá gbogbo ẹ̀ náà làfáà sálà ìsibí pé bẹ́yàn ọba kọ́ ẹmà ẹni tẹ́yàn rí pé ìmọ̀ súnà alkitabu wà súnà dúó láàrẹ̀ a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo náà gbogbo tẹ́yàn bá fẹ́ ké yóò rí lọ́dọ̀ àfá súnà náà àbí <laughs> kọlọ̀kọmọ́ sàásàmọ̀nà wa sallallahu wa sallam wa alhamdulilayi kọlọmọsá bá wa san àwọn dókítà wa ní ẹ̀sọ́ lórí láyé ní àyàn àti lálẹ́ kìyàmà àti gbogbo àwa tí a wà ní jòkó náà pẹ̀lú ògùn ọlọ́run àníra àsìkò láre àyílà pẹ̀lú ògùn ọlọ́run á lásìkò rẹ̀ tábà wo aago wa ní síjì bá sí mistake ọ̀rọ̀ ìpè tó wọ́n báyìí mínítì tí wọ́n ń ṣe ìwọ̀n mọ̀ ta ní ọ̀nà mi létí ẹ̀ 20 minutes twenty-three minutes to one aha ẹ máa wá wo bá ṣe lo àsìkò náà judiciously doctor ẹ dákun ẹ lè ti lọ ẹ kàn fún wa ní bí ìṣẹ́jú mẹ́wàá péré lọ́nà tá a gbé gbà lásìkò tí doctor tí wọ́n fún wa ní lecture lọ́wọ́ pàápàá bí olérí nǹkan tó wà nínú tíra yìí a recognize wíwá àwọn alájà wa Rahmat Abdulateef ani ani sere àti bàbá wa abúfọ̀ sani misbahudin dosunmu láti alikima university ìkan nínú àwọn staff bẹ̀rẹ̀ àwọn afá àwọn akáyìdé wọn ní kẹmọ̀wòlẹ̀ kẹmọ̀rọ̀ra ọlọ́run mọ́sá sí dada fún iná jù báyìí lọ tíra yìí bó ṣe wáyí afá gbìyànjú gẹ́gẹ́ bí dókítà ṣe ṣàlàyé ìgbìyànjú ọpọlọ àti ìgbìyànjú owó làfá fi ṣe afá sọ àníyàn rẹ̀ lérí pé tíra tó ń kọ́ òfin fẹ́ jẹ́ kó wà nínú sílábọ́ọ̀sì ni fún gbogbo ilé kéwú bí ìtorí wípé ọ̀pọ̀lọpọ̀ tíra tó jìnà sí wa lòun tọ àwọn àgbàlagbà lọ ara rẹ̀ ni dókítà náà sọ wípé àwọn tíra tó lágbára tó lágbára tó tóbi tó jìnà sí wa ní rírí ibẹ̀ ló fi ṣe reference kò sì ṣe istisrak kò plagiarize àfúdí eléyìí à ń ànáǹsì rẹ̀ fún àwa nílé kéwú tá àbúrò wa ń lé àbí tá à ń káwọn ọmọ wa bákan náà ká fi tíra ìsinú syllabus nítorí pé tí a bá ń kọ́ yẹn jáde ní pàápàá jùlọ láti University of London yàn yìí sir tí ì bá mistake níjọ́ tí mo tẹ̀lé àáfàá mi lọ sí University of London ní 2005 no 2002 ìgbà tí wọ́n ń ṣe convocation wọ́n ní àwọn produce àwọn student in learning wọn ò hard the character mọ́ nígbà yẹn àmọ́ ní Sokoto nígbà tí mo wá admission tá débẹ̀ ní 1998 wọ́n ní we are producing these students both in learning and character mo wá rí i pé lásìkò professor Olóyèdé tí ì bá ṣe mistake mo tún collect ara mi tá tún attend the convocation mi wọ́n ti wá sọ pé à ń produce our students both in learning and character ó túnmọ̀ sí pé ẹ̀kọ́ òwúlò tí iṣẹ́ ọba tẹ̀lé fúdi eléyìí àáfà ná mímọ̀ ó sì ná owó láti fi produce tíra yìí àwọn èsì sí ẹni tó yẹ pé yóò mọ kúnyàn lérí kárí ni káwa ní wọ́n ra tíra yìí ní one million ìyá wa kìíní kan mo ra léye báyìí gbangba àbí ń àmọ́ yìí tí ó súnmọ́ ní ìkìláàsì jù gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ taari òun ni pé ìtẹ̀yàn ń ṣe nínú yàtọ̀ síta ó ní ìkìláàsì inú jù ta lọ pé jẹ́ pọ́lọ́ ọba lọba tó rí núròde fúdi eléyìí bó ṣe gbé lémi lọ́wọ́ ó ní kọ́lọ̀ ọmọ darí mi ọlọ́run ni wá jáde bí mo ṣe wà yìí ana kalmalahu fil bó ti dàbí ṣẹlọ tó wà nínú agbami nàwa rẹ̀ ibi tí ń lọ kò yíwu náà àfikọ́lọ̀ ọba sànú ẹ̀ bí i ṣe wọ́n lọ yìí ọlọ́wọ́sà jẹ́ ń gúnlẹ̀ dáadáa ìmọ̀ gbé tíra yìí lọ tí a fà fi ṣe father of day a sì rí wọn a máa rí pé àwọn fathers náà pọ̀ bó ìjẹ́ pé pẹ̀lú ògùn ọlọ́run father of the day náà tíra náà padà kà wọ́n náà wọ́n sì padà rí àfà àmọ́ Yorùbá ti parí ọ̀rọ̀ lẹ́yìn tí ó takò ẹ̀sìn bí bàbá bá kú bàbá ní ṣe kíni bàbá náà ní ń kú kí n máa gbé tíra lọ sọ́dọ̀ àwọn bàbá wa kan alájà abdulsalam dókítà ti ná ìmọ̀ gẹ́gẹ́ bíi tí wọ́n mọ̀ tọ́ wọ́n ní bá bẹ̀ ni àwọn náà ó náwó àmọ́ sí àrí mẹ́tọ́dù táwa gbé gbà ọ̀nà tí ò ní rújú ni ẹ̀rákùn afáyẹ̀ bá ń gbé gbogbo tíra wa ìmọ̀ fojú ìmọ̀ wojú ìmọ̀ gbé kíní ìkalẹ̀ sí àyè kó wa kò nídìí kọ́rọ́fù ìpadà pé àwọn èèyàn àmọ́ di pé àsọyẹ tá ẹ̀dàkùn tí mo ṣe fẹ́ jẹ́ ká gbé ìgbà bẹ́ẹ̀ náà mo fẹ́ jẹ́ ká lò bá ṣe wà ọ́dálì ọlọ́run ọbọba lèkè ọlá tó bá dọ̀jà lèkè àmọ́ ọ̀rọ̀ wọ́n wà ọ́dálì torí ọ̀rọ̀ àwọn nǹkan dàrú lójọ́hun òun làwọn tó já sí pé wọ́n ń tara wọn tó láwọn ṣètò ọlọ́run ẹ bá ń gbé bá ń gbé ẹ má bá ń fún hmm. ẹ sáà ní sùúrù ẹgbẹ́wẹ́ ẹgbẹ́wẹ́ ẹgbẹ́wẹ́ ẹ dákun brọ́dà náà. ẹ dákun ẹ bá ń kó mẹ́rin ẹ bá ń kó lọ fún ọ̀dọ̀ àwọn alájì wa deputy chief registrar court of appeal Nigeria ìyàwó wọn bẹ ní yàyín àwọn náà ni àwọn alájà wa Hussein aikawu àwọn náà wà ní ìjòkó mọ́tòsí wọ́n wà ní ìjòkó lọ́dọ̀ obìnrin báyìí adákùn àwọn olóbìnrin àwọn tán ṣe istikbal tí wọ́n rí sí fún àwọn àlejò ẹ bá mi fún àwọn alájà wa alájà Hussein aikawu